إله إلا الله وحده لا شريك له tánàdì àwọn mùsùlùmí kọjá ẹ̀tọ́ fún wa ìyẹn aljanna lẹ́yìn wá àgbà náà kò sí tàbí ṣùgbọ́n ibi oníkàlùkù wa náà ló ti mà dájú wípé lẹ́bùtẹ́ mi sọ́nà wàlúùkọ́ ọ̀dà sáfà àbùjọ kan náà ni kọ́dà kò sí pé apẹ́pẹ́pẹ́ títí nílé ayé mi kò sí bí ti tẹ̀lé pẹ́ yọ padà dára àlẹ́ kan náà ni wàlúùkọ́ ìṣẹ́ ẹlẹ́fẹ́ni. ثم ألفين بعدها فلا بد من يوم تسير إلى القبر وبال لقمن قادون لين kọlọ ọgbọn tó fún ọlẹgbẹrún méjì lò lẹ́yìn rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ikọ padà fún níjọ́ kan náà ni wọn mẹlẹ bí ọmọ tó ṣe ṣe máa ṣe ọgbọn ìrìhì tànà wàhálà ẹgbẹ wọn mọwọ wàhálà ẹni tí wọn bá fi dàbẹ lórí ó lè gbára kan ní ìbáyé sílẹ̀ ọ̀nà tó ní kálukú gbà lọ ńlọ yàtọ̀ síra wọn mọ ikú kálá ni ọ̀pá gbogbo wa ọlọ́wọ́n bá wa nínú Al-Qur'an ó fi yé wa ó ti ṣe dájú sáká pípé oògùn mọ́kù òsì oògùn máa tẹ̀mí péré kése wọn ò ní rí wọn ò ní rí ṣe ọlọ́ni kò lò nafsin dha'iqatul maut kò sí ẹ̀mí kan nínú àwọn ẹ̀mí àyàfi kó jẹ́ pé ẹ̀mí yìí yóò tọ ikú wò bákan náà ọlọ́run bá ní kullu man 'alayha fan wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram gbogbo ẹni tí ń bẹ lókè pẹ̀yìn iná ni ó parun mo jọ ọlọ́run ọba wa ọba ọba alápọ̀nlé òun náà ni ó sẹ́kù bákan náà ọlọ́run ní kullu shay'in halikun illa gbogbo nǹkan pátá ni ó parẹ́ àyàfojú ọlọ́run ẹlẹ́dàá wa bẹ́ẹ̀ ni ọlọ́run ọba bẹ́ẹ̀ àwọn àyà púpọ̀ nínú Al-Qur'an wọ́n ṣàlàyé bó ti ṣe jẹ́ ike kò sí tàbí ṣùgbọ́n ìwà kù lọ́kàn náà ni jẹ́ta bá ti wá àmàdájú pípé ikú ń bẹ àti pé àkù kan kí ni tó wá yẹ wá tó yẹ wá náà ní ká máa tilẹ̀ má dẹ̀kú. nígbà wá bá nàbí òní dáa ó òní yá máa ọlọ́run bá nìkan lọ́mọ gbà sí gbẹ̀ndà òyà máa bọ̀ sáà bíbí lẹ́rẹ̀ ni pé máa àjẹsẹ̀rẹ̀ ha kí ló ti pèsè kalẹ̀ níjọ́ gbẹ̀ndà òyà. àti màdájú kó àkú gbàdá àti màdájú kó àkú yẹn níjọ́ ni màá kú òǹkọ́lọ́jà ṣùgbọ́n tó dájú òun náà ni pé ẹni tí ò bá ṣèpalẹ̀ má sí irú wọn ni wọ́n máa kábàámà kí ló yẹ káwá sí láti ṣèpalẹ̀ má de kú ìpalẹ̀ má de òun ló pàtàkì jù gbogbo ẹni tó bá ní làákàyè eléyìí ló ti fàlà nàbì sallallahu alaihi wasallam ni wọ́n ti sọ nínú hadith eléyìí tí àwọn àbù tí wọ́n gbé jáde ànábì ní àtìrù min dhikri hadhihi al-lazzat ẹ máa ṣe ìrántí olùwó àwọn adùn ẹ máa ṣe ìrántí olùwó àwọn adùn lọ́pọ̀lọpọ̀ gbogbo aná ti máa ti máa wú àwọn adùn wọn náà nìkéni eku lórí ẹni yorùbá náà ti máa sọ ike ẹyìn èèyàn ti bẹ̀ sílẹ̀ ìwọ́n kò tó o lè jẹ kí ló mú má lè tó o lè jẹ ẹbí kú ló lé pọ́ọ̀nì rẹ̀ bákan náà ó ti ẹ̀sìn ṣe tán ó ti bẹ̀rẹ̀ sí ní jẹ òpó ń ti yó ìwọ́n kú wá yọwọ́ rẹ̀ láwò tó sọ pé òun ọ̀jẹ̀ máa ń ìwọ́n ikú lọ yọwọ́ rẹ̀ láwò ló fi di ohun pípọ̀ ohun àpáti eléyìí túmọ̀ sí pé òdodo ní pípé ikú ó máa ń wó ilé adùn ọ̀ràn yẹn ló wá jẹ́ lórí oníkálukú wa kó máa ti palẹ̀ mẹ́tẹ̀ kú nínú tá a ti máa ti palẹ̀ mẹ́tẹ̀ kú kó náà ní ká ti sẹ́ẹ̀rí ká ti jìnnà ju gbogbo tó lọ́wọ́ bá kọ̀ fún aláti dé nínú hadith abdullahi ibn umar ibn al-khattab radiyallahu anhuma anabi sallallahu alayhi wa sallam nínú ti palẹ̀ mẹ́tẹ̀ kú wọn ni kún fi dunya ka annaka gharib aw abiru sabil wọn ni máa bẹ nílé ayé máa tẹ̀mí nílé ayé gẹ́gẹ́ bí ìgbà tó ṣe pé àjòjì ni ọ́ àlejò ni ọ́ torí pé àlejò kì í lásẹ̀ àlejò kì í dáwọ́lé tí ó bá ju agbára rẹ̀ lọ ẹrù oní ẹrù àlejò nílùú òǹlù kì papọ̀ jù nítorí pé wọ́n máa ronú pé any moment from now òun lè fi lulẹ̀ bẹ́ẹ̀ náà lọ yẹ káwa náà máa tẹ̀mí lé ayé nítorí pé ẹni mú mẹ́ o lè tilẹ̀ ayé lẹ̀ without nothing bẹ́ẹ̀ náà ni àwọn àbírí sẹ́bí àbórin àjò onírin àjò onísìnyí báyìí lórí pé gáràjì lẹ́bàá níbo lẹ́ ń lọ oríire àjò lèmi wà oríire àjò tó wà yẹn ẹrù rẹ̀ ò ní papọ̀ jù torí pé ẹni tí màá bá jù yẹn á lọ. àti kẹrù ọlọ kí wọn má lọ àti kí wọn lọ kẹrù wọn má lọ èwo láàmú èwo làdé lórí àjò mù kó wọn lọ kẹrù odúró ni ẹrù kíni pẹ̀lẹ́ ìtumọ̀ sí wípé ẹni tó bá ń ronú ikú wọn kú lọ́jọ́ kan kó ti fi ẹkú máa tẹ̀mí nù ìlú fà á Abdullahi ibn Umar nígbà tó gbọ́ adé bìyẹ tán òun náà ń sọ fún wa pé ìdá ọ̀pá وإذا أمسيت فلا تنتظر المساء أبي فلا تنتظر الصباح gbogbo ẹni tó lọ́wọ́ bá bá ní kó ti sáyé ní gbogbo ọjọ́ tó bá ti sáyé má retí wípé ilé oṣù bọ̀ láyé jọ náà gbogbo ẹni tó lọ́wọ́ bá bá ti kọ wípé kí ilé oṣù bá láyé kọ́ má retí kí ilé ọmọ bọ̀ ń. tó sì máa ṣe ní ìgbà tó lálàáfíà máa ṣe iṣẹ́ rí máa tẹ̀lé tọ́lọ̀ lóhun tí ó wúlò fún ọ nígbà tó o bá lálàáfíà sàǹfààní lára àgbésí ayé rẹ ohun tí ó wúlò fún ọ lẹ́yìn ikú rẹ sàǹfààní ní àsìkò tó dilẹ̀ ohun tí ó wúlò fún ọ lásìkò tá ìròyìn bá bọ̀ jẹ́bẹ́ làwa ń ṣebí ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọn ò ronú yín pé kò sí ìgbà tí kò lè wá mú yàn ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ́mọdé lòun àti pé ìgbà òwúrọ̀ ló ń wà ìgbà ọ̀sùn ti dé ẹ wá sí lọ ẹ wá sí sọlẹ ẹ má gbẹ̀yìn níbi à ń sí lọ yóò sọ kó ti kù díẹ̀ torí pé ìgbà òwúrọ̀ làwọn wà kò yé ségbà òwúrọ̀ kò yé ségbà ọ̀sán ìgbà alẹ́ làwọn bọ́lọ̀ ńlá dín fún àwọn ṣètì ẹ̀ ẹni tí wọn bí wọn dọ́la tí wọn máa dọ́gọ́rùn ọdún lọ́fà ló ń tẹ́kítà báwọn amúláṣí wa gbogbo láti kọ́ àwọn arúgbó lábàá láwọn mọ́sálásí fi sọ́fì awọ́l ọ̀fi sọ́fì tẹ́ni ọ̀fi sọ́fì tẹ́ni wà á kẹta sáfù alákòókò ẹlẹ́kẹ̀dì àtẹlẹ́kẹta àwọn ẹlẹ́bà mi àwọn arúgbó ni ó lè jó ni ó lè jọ́la àwọn nìkan lẹ́bà mọ́sálásí àyìn shababul umma níbo làwọn ọ̀dọ́ wa àwọn ọ̀dọ́ wọn bá díẹ̀ nínú wọn lẹ́rìí pé lọ́ọ́ mọ́sálásí wọn bá díẹ̀ nínú wọn lẹ́rìí pọ́kẹ́tì ọlọ́run ọba kún nítorí pé kálukú wọn rò yí pé kò sí ìyá kò ní yá báyìí yanni kaba fi lè ń bá wọn sọ̀rọ̀ kó tètè kí kó dé àtẹni táì wọn ni lò ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ fún bẹ́ẹ̀. àbẹ gbọ́ ìyẹn ni pé sísọ̀rọ̀ kú a máa mú kí ikú ọ̀sọ̀ kalẹ̀ láàrin ibi tẹ̀sí sọ bẹ́ẹ̀ ni wọ́n gbàgbọ́. gẹ́gẹ́ bí àwọn tí ìmáàmù wa gbogbo gbà yọ máa rán wa létí kú yọ máa rán wa létí kú pẹ̀lú ẹnìkan wá bọ̀ ìkọ́tù mọ́tíláṣí ẹ̀gbọ́n ní olè lọ kírun bẹ́ẹ̀ mọ́ ìyàwó wa ni wọn àti pé irun ẹni lọ ni òní omi ń lọ mọ kí ló dé ẹ ń jà ní pẹ̀lú mọ́tíláṣí onínú ìmáàmù yẹn ni wáì oníjọ́júmọ́ ikú yìí náà ni ikú ikú ikú ikú ní ọgbọ́n tó máa ń jẹ pé ibi tí wọ́n á ti sọ lólu ẹ̀ ó ti wo yóò ti wo sukú jọ kan bàbá lọ mọ́tíláṣí máa subhanallah bàbá lọ mọ́tíláṣí máa tó túmọ̀ sí kò ní kú ni ó kù bẹ́ẹ̀ náà ni àwọn tó wá ní ẹjẹ́ ká ṣe é kí ni pákó gbókù káṣí kágbé sínú mọ́sálásí torí pé àwọn jàmáà mọ́sálásí ń kú tí wọ́n bá ti kú àwọn lọ yá ni ní mọ́sálásí àwọn haúsá torí pé àwọn máa pé kú ń bẹ wọ́n ti rú wa náà ní tiwa táàfin máa gbókù táwọn yẹn bá ní ẹlẹ́kùn torí tọ́lọ́ ẹjọ́ àrònú nǹkan mìíràn ìgbókù ìdálẹ́ làwọn wà wọn ò sì dágbére ńlẹ fáwọn lọ kú sọ̀n subhanallah bẹ́ẹ̀ ọmọ ẹsẹ̀ dágbére náà ni ànitọ́jọ́ kú bá ti pé ó ti pé náà nù torí ẹ̀ ìyẹn gbọ́dọ̀ jẹ́ ní tó múra fún ikú a ti máa ń pé kò sí bá ti fi múra tó táà ní kábàámà ìjọ tá a ní ilé àbá ní ibú àwọn ẹni ilé ó kábàámà pé ìbá ti fáwọn ọmọ fikún bọ̀ lákòókò yìí ni àwọn ọba ti ti ṣe àlékún dáadáa àwọn ẹni bú ọ kábàámà bí ìbá ti kó àwọn ọmọ pé ikú ń bọ̀ lákòókò yìí ni àwọn bá ti tú bá irú àbámọ̀ olùfẹ́ kìtì ọ̀jẹ́ ṣé àbámọ̀ àti mo bá mọ̀ pé ń bọ̀ ni bá ti sàlékún dáadáa kó lọ́kùn sí náà fi lára ká méjì àbí àbámọ̀ pé ha tó bá ti pín mọ́ máa ní bá tiẹ̀ ti gba Islam bá ti tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wa sallam irú èwo ni wọ́n fẹ́ irú ètò ọ̀fẹ́ wọn náà ló ń tẹ̀lé wọn náà lọ gbárùkù ti fẹ́ ilé ìjọ tó asima pé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tó ti pé ńgbà tí àsìkò kú tí wọ́n bá súnmọ́ àárẹ̀ ló máa ń síwájú ẹ̀ àárẹ̀ yóò bẹ̀rẹ̀ bí eré bí àwàdà yóò bí eré bí àwàdà yóò fi di pé ti ń fún ní paracetamol nílé ma wọ́n ẹ̀ máa wò kí ní ìran kí lọ ẹ̀yin ọmọ rùpítẹ́ bá ti gbé wọn débẹ̀ wọ́n kàn fún yín lóògùn ni wọ́n bá ní kẹ́ padà lé wọ́n bá ní tọ̀ sí bẹ́ẹ̀dì kan wà ẹ bá wo bẹ́ẹ̀dì ẹ rom kínní kan kékeré ta ni wọ́n wá bẹ́ẹ̀dì fún ta ni wọ́n wá rúùmù bàbá tẹ gbé wá náà ni màmá tẹ gbé wá náà ni wọ́n bá ní kí wọ́n dá màmá dúró lọ síbítù wọ́n máa ní pé òní ni àbọ́là òní ni àbọ́là ẹni tó kọ́ dúró tì wọ́n yóò yóò tún tú ọ náà kó ọba yẹn bá ní à ẹ máa lọ ilé ẹ máa lọ kábọ̀ ó lè máa lọ sí jọ́ méjì kí lẹ́yìn lọ sí jọ́ méjì ní ọba àtijọ́ kan ọba sọ pé ìyàwó bàbá mu subhanallah tọ́wọ́ aburú fífi ká lóògùn nígbà tá à ń bá ń sáré sáré yìí sì sún mọ́ kọjá tó kù kò burú o torí pé ń bẹ́nu àwọn èèyàn àwọn ènìyàn tí wọ́n sọ yìí pé àwọn abọ́lọ́mọ bá dúró nípa akọ àbí bá dúró torí di eléyìí àwọn ò ní lóògùn táwọn tí kú bá ń bọ̀ kọ́ máa mú àwọn lọ wọ́n máa yọ wọ́n ní àlùmọ́tì dọ́wọ́ o wọ́n ní kò sí oògùn tó lè gba nílẹ̀ lọ́wọ́ wọ́n bí tààrí àwọn kì í lóògùn wọ́n sì láwọn kan nínú àdé ìyẹn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin tí ó wà àlùjánà bìlá àdábìn wàlẹ́ àìkọ́b àwọlá xisab bìlá àdábìn wàlá xisab pé wọ́n ní jí àwọn ní sèṣirò wọ́n ní nínú táwọn gbọ́ yé bẹ́ẹ̀ ó ní kí wọ́n kì í lóògùn a ní àdìsíwò àbítírì wáyà mi bá bẹ lọ́dọ̀ sí i nítorí pé ìwé táàrí oníkílá sọ̀rọ̀ ولا يكتوون ولا يتطيرون وعلى ربهم يتوكلون وسلا يتداوون به وسيكون ويلوكم به wọn lè láti sọrọkún wọn kì í tọrọ lọ́dọ̀ ẹnìkan pé kó serú kúyà bá wọn wọlé ayé sẹwọn wọn kì í sì fìrín gbóná mára wọlé ayé sẹkọ yẹrù wọn kì í sì gbọn wọn asán lásán kan gbọ wàhálà rọpìn ìmìtọ kẹlú olùwà ẹlẹ́dàá wọn olùwà ti bá dúró wọn sọ fún wọn kì í lóògùn torí báyìí nàbí sallallahu alaihi wa sallam wọn ni ma anzalallahu min da'in illa wa anzala ma'ahu ad-dawa alima dhalika man alima wa jahila dhalika man jahila anabi sallallahu alaihi wa sallam wọn lọ́nà wọn bá kọ̀tọ̀ àárẹ̀ kakalẹ̀ àti kọ́tọ̀ ìwòsàn kalẹ̀ pẹ̀lú ẹ̀ ẹni tó máa máa ó sì pamọ́ sẹ́ni tó tọ́ pamọ́ sí. anabi ni sadawa wa ibadallah ẹ máa lo oògùn títí ń sẹ́yìn ẹ̀yẹ rú ọlọ́ bó tilẹ̀ jẹ́ pápá apá kan nínú àwọn aṣíwájú wa rere wọ́n jẹ́ ní tó sekete nǹkan máa ń ṣe wọ́n àwọn kì í lóògùn rárá gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn sàábé ó ń sáré wọ́n á sọ fún yín pé ẹ yóò ajá bá gbé dókítà tí ó wà wò yín tó fún yín lóògùn ó ní rárá ó ní dókítà ti rí mi ó ní áá kí ni dókítà náà wá wí ó lọ sọ fún mi pé kullu man 'alayha fan tòkó ti lóògùn tó fi ti lóògùn torí àbí ká lóògùn ọ̀tako gbígbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣùgbọ́n àwọn ń wòye pé ká lóògùn ọ̀tako tàmáàmù tawakkul billah wọn ò sì ṣe bẹ́ẹ̀ láti takò lànà anábì sallallahu alaihi wasallam tó ní ká lóògùn tí nǹkan bá ń ṣe wa. ṣùgbọ́n tí àárẹ̀ bá wá ń dẹ̀yàn tí àtìrámì pé àárẹ̀ ilé jáde ti kú tọ́tọ́ gbígbé káyípa ń wọ oògùn mọ́ láti pìlẹ̀ gan kọ̀tọ́ torí kò sí tọ́ba ti kó ń wọ oògùn mọ́ kù ó tún sẹ́lọ̀ nítorí pé kò bá yẹ̀rù rùmùrà kẹfì tọ́lẹ̀bì mùhà wàá gbogbo gbèsè ayé rẹ jẹ́ níbi wíwá nǹkan tí ò lè tètè torí de ilé kò tó oògùn mọ́ ẹnì kùn sí láyé fẹ́mi rẹ̀ kùn tó wá di pé tó mú kọ́má tètè kú lòògùn ká tó wá tètè kú kó sí wàhálà yìí ọjọ́ kú kálukú ni ó kú. walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha ọlọ́run ló wọn ní lọ́ ẹ̀mí kan nígbà tá àkókò kú rẹ̀ bá tó ọlọ́run ní lọ́ ẹ̀mí kan nígbà tá àkókò kú rẹ̀ bá tó ọfẹ́ tó yẹ kan pàtàkì oyè ìdílé yín ọfẹ́ gba ipò kan pàtàkì ipò òdílé yín wọn á ní síwájú kó tó di kó joyè àwọn ní láti rú ọ àwọn ní láti sè ọ jiná àwọn ní láti fọ́ di àpàtì lọ́wọ́ kú kó gbókọ́ pẹ́ kíbi lọ pẹ́ lórí kí bàtọ̀ pẹ́ lẹ́sẹ̀ kírùkẹ̀ rẹ̀ kọ́mọ ìyá ọwọ́ rẹ̀ tó fi jọ àwọn bàbá ńlá bàbá kú rẹ̀ tí ò kú tàbí táwọn bàbá ńlá àwọn bàbá kú fa ìwọ kúkú jọba fa àbí bẹ́ẹ̀ kọ́ ni ọwọ́ àtúkù láwọn lórí nígbà táwọn òkú ẹ̀fọ́ kúkú tí wọ́n kú nípò fi ṣe kíni ló fi tọ́ sí wọn náà torí di eléyìí ó túmọ̀ sí pé fúnfúnfún náà ni wọn náà padà fún fẹ́ẹ́ nìkan jọ kan torí ẹ̀ wọ́n á ní à àwọn tí wọ́n jọba yẹn wọ́n máa ń tó òkú fún wọn ní náà ni wọ́n fi máa pẹ́ tí wọ́n ó ṣerú ẹ̀ fún wọn náà kárí bó kú bó ò ní kú ẹ wá nígbà tí ẹ wo certificate àbí ẹ wo kàlẹ́ndà gbogbo àwọn ẹni tí wọ́n ti gbarú àwọn kò bá àwọn ètètè kó o ríran dáadáa torí tí wọ́n bá wò dáadáa ẹ wọ́n fẹ́ nu ẹ̀dá ìjọba tó yẹ pé ọ̀tẹ̀ wọn kú lẹ̀ tó fi kú. báwa lẹ́la ó sì mẹ́nu ẹ tí òtútù kan ó sì mẹ́nu ẹ lọ́gọ́dún kan gan kò kú lẹ̀ fún eyín ńkọ́ tòótọ́ màsíkítà tó bá ti tó ìyẹn lọ́nu lásìkò kú kálukú bá ti tó lílọ ní lọ kò sí nǹkan tí dáyà dúró kò sí tí gbà yẹn lè lọ́wọ́ kú kò sì sí tó lè sọ ọ́ di àpàtì lọ́wọ́ kú wàlá yọ kọ́ tí bàtà ti bí ọwọ́ bàtà ọ̀bọ̀ bí ọwọ́ fi lọ́yọ̀ dànù. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. ìjẹ́ta bá fẹ́ láti lo oògùn tí ń ṣe wá ó yẹ ká dínà sí ọ̀ràn yẹn ló jẹ́ pé ká dínà sí gbogbo tọ́lọ́mọ bá ti lé wọ̀ fún wa o tọ́lọ́mọ bá bá ti lé wọ̀ fún wa a gbọ́dọ̀ fi wá ìwòsàn tí ń ṣe wa o bí ọtí bí ògógóró bí ẹmu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pé náà lẹ́mí ń kí àgbo lẹ́mí ń ṣe oògùn tẹ́ fẹ́ fọ́n láàrin yálà ti kú ni àbí èso ti kú haram ni ọ̀tọ̀ nínú ọlọ. ó wà nínú hadith anabi sallallahu alayhi wa sallam wípé inna allaha lam yaj'al shifaa'a ummati fima harrama alayha. ọlọ́run ọba kò fi ìwòsàn àlùmọ́ mi sára tó ṣe lé ìwọlé wọn lórí. gbogbo tọ́lá ń ṣe lé ìwọlé wa lórí kò sí ìwòsàn wa nù ẹ̀ torí de kò sí ìwòsàn kan nínú gbogbo àkóso ohun tí wọ́n kọ títí kò sí ìwòsàn fún ọ nínú gbogbo ògùn tó lò eléyìí tí wọ́n fi ògógóró sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà kò sí ìwòsàn fún wa nínú gbogbo tí ó jẹ́ ẹ̀gbin wọ́n ti àgbo fún ọ wọ́n ní ìtọ̀ rẹ ní wọ́n wọ́n máa mú tọ̀ àwọn òbí àbí wọ́n ti àgbo fún ẹ wọ́n ní ìgbẹ́tọ̀ ọba jí aláàrùn tó gbóná ni wọ́n fi tẹ́lẹ̀ kù àwọn òbí gbogbo ẹ̀gbin ọ̀tọ̀ abẹ́jẹ̀ pé ni wọ́n fi kó agbó fún ọ ọ̀tọ̀. bákan náà nítorí lè ba tòwíìdì èèyàn jẹ́ tó lè ba ìmánì èèyàn jẹ́ kò sí ìwòsàn bẹ́ẹ̀ o bí ká lọ sí ọ̀dọ̀ babaláwo ká lọ sí ọ̀dọ̀ àwọn atọ̀pẹ̀lẹ̀ àwọn adífá àwọn awòràwọ̀ àwọn àlùfáà wọ́n á jẹ́ kó lọ́wọ́ lòsí lọ́wọ́ ìwòsàn ọ̀tọ̀ o nítorí tó bá ti bẹ́ẹ̀ ẹ̀sìn rẹ bàjẹ́ pátápátá korongodo gbogbo ètò ti ń ṣe é bọ̀ láti ọjọ́ láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé rẹ o ti fọ ara rẹ bàjẹ́ nù bẹ́ẹ̀ náà ni ọlọ́mọdé ara padà sí ibò ẹni tó ti pa ara ẹ̀ ṣe ọsibítù wa sọ pàgbára àtàwọn ọ̀ká mọ́ wọn á ti kú lọ́sibítù láti ibi ọba di sọ́ọ̀sì kí ni wọ́n ń fún wọn sọ́ọ̀sì náà rí kí ni ń bẹ́ẹ̀ tí nǹkan bá ti ṣe wọ́n dà tótótá yọ àti torí ibú bí tá ti ń sèpè bọ́lọ̀ bí tá ti ń bú ọlọ̀ tá ti ń kọ́lọ̀ ń bímà tọ́lọ̀ ń sọ pé qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. ẹnìkan má tọ́lọ́ wọn bá ti kọ́ àtúbọ̀tán burúkú máa ó ti máa ń kírun ní mọ́sálásí wọ́n sì máa rí ní sábọ̀ alákọ̀ọ́kọ́ kódà tó tó bá pẹ́ ìlú tìyàn máa pẹ́ ọ̀pẹ́ yín lónìí bàbá alágbájá. ààrẹ wa ti àtàárẹ̀ ti kú ni àsìkò tí wọ́n á fi kú lọ síbítù wọ́n bá ti àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ burúkú àwọn ọ̀rẹ́ ti jẹ́ wọ́n sórí ibú wọ́n bá ní à ẹ má wò kíní ìran o pátágbára ọ̀sùtù ti ká o ẹ dáhùn gbé lọ sọ́ọ̀sì subhanallah wọ́n á gbé lọ sọ́ọ̀sì sọ́ọ̀sì lọ́dà kẹsì sọ́ọ̀sì lọ́dà kẹsì ẹgbẹ́ sùúrù làákìbà àtúbọ̀tán burúkú ọlọ́mọ ti tù wá bẹ́ẹ̀ torí di ẹlẹ́yìn. bẹ́ẹ̀ náà ni ẹni tá a rẹ̀ ń ṣe sáré yìí táwọn hospital wa ni kí wọ́n máa gbé lọ́ọ́lé wọ́n á gbé lọ sọ́dọ̀ àwọn kan wọ́n làwọn láìlá jama láìlá èwo ni jama láìlá jama láìlá jama kúfúrú nu torí láìlá kúfúrú ní jẹ́bẹ̀ abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ àìgbọ́lọ́ǹkọ́ ní jẹ́bẹ̀ pé kọ̀sọ́ba kan dájọ́ sí fún lójoojú kò sí rárá yẹnni kí kò tún sí ọlọ́ tá a gbọ́dọ̀ jọ sí lójú tó àwọn jama la ìlà àlàwọn. ẹ sì máa ń gbé anáfíò lùmáhọ lẹ́yìn tẹ́tẹ́ wọ́n hìdẹ ká lè ka jìnnà ní lílé jìnnà lásán yìí tẹ́tẹ́ wọ́n hìd hàtà tẹ́jùmáà bẹ́yìn náà wọ́n lè bá ó di ìgbà tó o bá pa lílé jìnnà tó o pápọ̀ máa fi bẹ́ẹ̀ tẹ̀rí mẹ́. la ilaha illallah gẹ́gẹ́ bí jama kan jama la hawla abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ jama kan wá nítọ̀ gbàtà ìtìmú la hawla o àwọn mú àwọn kẹta subhanallah torí di eléyìí tó bá yí wa báyẹn wọn á gbé ọlọ́tọ́ dọ̀ jama la ilaha kan wọn á kọ́ kínní kankan lẹ̀ wọ́n ní káàbà àtàwọn nu wọn ọ̀daràn wọn á gbé ọlọ́bẹ̀ wọn pọ̀ wọn pọ̀ wọn fi ọtí tọ̀ wá abúlé wọn a ah, a'udhu billah torí ẹ̀ tí wọ́n bá tún lọ kú sí rúbẹ̀ náà kò yàtọ̀ sí kó kú sí sọ́ọ̀sì kò yàtọ̀ sí kó kú sí sọ́ọ̀sì àbí káàbà pé méjì náà ẹnìkan yanu ni a ah, kò sí yàtọ̀ ọ̀ya mbọ̀lùmí wa ni yàtọ̀ wa wa àbí tí káàbà bá pé mẹ́ta lọ́dọ̀ sí káàbà mélòó la ní walhamdulillah torí ẹ̀ káwọn jẹ́ máa láyé láwọn fún owó káàbà o wọn wó káàbù òkú yẹn o àwa lọ sọ bàtà lọ sọ ẹni tá a lọ bá ọspítù rẹ wà rẹjísítà nítorí pé nǹkan ṣiṣẹ́ ìṣègùn yẹn ni kò tí ì kọ́ yẹn tó tóbi dá lé iṣẹ́ lẹ̀ ládàbí ọmọ tí ń kọ́ kápẹ́ńtà tí wàá rí bọ́gà ń gbá èso náà bá rọ awakọ́ nàkan wọ́n bá gbé àpòtí ẹ̀ náà kọ́ wọ́n bá kọ́ ọ́ bẹ̀ pé chief carpenter ó tún chief ara ẹ̀ ẹ bá gbélé fún kan gbogbo ilé bá ń jò tani ká bá wí ẹni tó bẹ ẹni tí wọn mọ ńlọ yẹ ká bá wí tẹ́lẹ̀ yìí náà wọn bá kọ sókè olóhùn tó gun gbogbo ti máa ń sèyàn ẹ bá sì dọdọ rẹ lóòótọ́ ẹrù aláàárẹ̀ wà ọmọọṣẹ o bí ṣe ń rọ omi ní ìsan bẹ́ẹ̀ ni wọ́n ń ka abẹ́rẹ́ bọ̀ ń dì arákùnrin bá bọ̀ lọ́ba kú lọ́ba kú bẹ́ẹ̀ ọ̀ràn àyàn ló jẹ́ ike dókítà yìí yọ garanti ẹ̀ yọ garanti rẹ̀ torí kó wá nínú hadith látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam fi man tatabbaba wa lam yu'lam minhu tibban. ولم يعلم منه طب قبل ذلك فهو ضامن gbogbo ẹni tó bá jókòó fóun ṣe tọ́jú àwọn èèyàn láti mọ ikú ti kọsẹ̀ yìí yanjú tẹ́lẹ̀ kó tó di kó jókòó fóun tọ́jú àwọn èèyàn lẹ́nìkan máa fi lè bá bẹ́ẹ̀ kú lọ́wọ́ rẹ̀ yóò dúró fún yóò dààmú. ẹ̀yin náà ti ti ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ láwọn hospital wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tí wọ́n ń dá ilé ìwòsàn sílẹ̀ ó ṣe é ṣe látàrí àìní farabalẹ̀ látàrí àìní sùúrù wọn àti sùúrù kọ́tẹ́ ìyanjú kó tó di kí wọ́n dá ilé iṣẹ́ ìṣègùn sílẹ̀ torí ẹ̀ tẹ́mi kan lọ́ba tọwọ́ rẹ̀ bọ́ bẹ́ẹ̀ ajá ikú ìwọ lọ́ọ́ dáhùn ó dùn ó àdìkì túmọ̀ sí pé ẹni tí wọ́n ń ṣiṣẹ́ ìṣègùn yẹn tọ́mọṣẹ́ rẹ̀ lọ́ba tó sì ń ṣe bó ti ṣe tó àti bó ti ṣe yẹ tẹ́mi kan bá fi lè bọ́ lọ́wọ́ rẹ̀ látàrí àṣìṣe tó ṣe fàlẹ́ ìtọ́gbà ọ̀mìnà kò ní í dúró fún un nígbà tó ẹ̀kọ́ máa tẹ̀ dáadáa tani sàṣìṣe kò sẹ́ni tí ì sàṣìṣe yàtọ̀ sẹ́ni tí ò ṣe kíni yàtọ̀ sẹ́ni tí ò máa sẹ́yìn. ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa pàápàá jùlọ ẹni tó bá ti rámì pé kú ń bọ̀ kó tu bá sọ́dọ̀ ọlọ́run kò sí bí rẹ ti ṣe pọ̀ tó tọ́lọ̀ wọn bò ní gba tútú bá rẹ̀ ó wá nínú adé tìtún fẹsẹ̀ rìn lẹ̀ wá nàbí sallallahu alaihi wasallam sọ pé la tanqati'u at-tawbatu hatta tanqati'a al-hijra wa la tanqati'u al-hijratu hatta tatlu'a ash-shamsu min maghribiha ọlọ́wọ́n bò ní tilẹ̀kùn gbígba ìrònú pé wà dà kò tilẹ̀kùn tútú bá títí tí hijra tí ó fi tán àbí hijira ọlọ́run ní tilẹ̀kùn rẹ̀ síwájú kí tútú bó tó tán ọlọ́run sì ní tilẹ̀kùn tútú bá kó tó di kóòrùn yọ láti fi títí máa wọ̀ àsìkò tí òòrùn bá yọ láti fi títí máa wọ̀ ọjọ́ náà tó yẹn bá tú bá tútú bá òní ṣiṣẹ́ máa wọ̀ láti lọ́jọ́ gbẹ̀dẹ̀ àgbẹ̀yàmà ká tú bá lónìí kó tó dọ̀la kò síbẹ̀ tẹ̀yìn ti tilẹ̀ pọ̀ tó tó tú bá lọ sọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ wọn bá gbogbo àtútù bá rẹ̀ bákan náà ẹni tí ń kọ̀ ká kú tó súnmọ́ ẹgbẹ́ àtúkò kú rẹ̀ súnmọ́ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ tó bá ní àsọtẹ́lẹ̀ kan tó fẹ́ sọ kó ti tọ́ tó bá ní àsọtẹ́lẹ̀ kan tó fẹ́ sọ kó ti ti tọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tó a ti kó tó di pé ikú dé ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí tó bá ní kankan tó fẹ́ sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ kó rí i pé gbogbo ọjọ́ tó wọn bá ti sùn láyé òun kọ àsọtẹ́lẹ̀ òun òun fi sí abẹ́ ìrọ̀rí òun lọ́nà tó yẹ kí tó o bá kú òun ní máa wá àkọọ́lẹ̀ wa àsọtẹ́lẹ̀ wa ó máa bẹ lábẹ́ ìrọ̀rí wa kó ní kálukú fi máa retí kú ẹ̀rọ àkùnfin kálukú wa ní tiẹ̀ níbẹ̀ iye èèyàn tó bá ní kọ́ náwó tó kálukú sọ pé kò sí ìyàfa <laughs> tó a sì mọ̀ pé gbogbo aná ńkọ́ la torí ẹ̀ láti òní lọ ẹja gbìyànjú ọkọ ọjà àwọn èèyàn lówó náà àbọ̀jà èèyàn lówó àwọn èèyàn ti náà lówó kó pé ní kí tiwọn náà tiwọn tiwọn tiwọn ó pé ní kí gbogbo eléyìí bákan náà ẹni tí orí pásítọ̀ kó òun ti súnmọ́ ó yẹ kó sọ àsọtẹ́lẹ̀ kí wọ́n bò mójútó àwọn ọmọ òun kéékèèké bọ́yá àsọtẹ́lẹ̀ yẹn sọ fáwọn tó ti dàgbà ni àbí fáwọn mọ̀lẹ́bí àtàrà rẹ̀ ẹ bá mójútó àwọn ọmọ mi kéékèèké ẹ mẹ́tẹ̀ẹ́ ọjà wọn kẹ́bí ṣèbí àjẹyìn tẹ́ ti dàgbà yìí kẹsàn fún wọn torí pé ńgbà tí bàbá bá kú tán gbogbo àwọn ọmọ tó ti dàgbà ó ní mélòó làwọn ti mú gbọ́nù táwọn ọmọ táwọn náà táwọn ọmọ gbọ́dà búrò kan àmọ́ tó bá ti pàṣọ tẹ́lẹ̀ rẹ̀ ẹ̀rú ọmọ bá wọn ọmọ aránsẹ dojúmọ́ eléyìí ń bẹ nínú nǹkan tó yẹ ká ṣe nígbà tá a bá tiri pé kún súnmọ́. àwọn tá a bá wá jókòó sọ́dọ̀ ẹni tí ń pọ̀ ká kú lọ́wọ́ ọ̀rọ̀ tó dáa lóye ká máa sọ lẹ́nu ká máa máa sọ ìsọkúsọ kó má jẹ́ kó bòtò ní ọmọ àtẹnuwá jáde kóbókóbó kátàkátà ha babalágbádá tó ti ẹ̀kúnjó ni àsìkò tó kú sí wọn jẹ nǹkan pọ̀ lẹ́nu hmm, tèyí tó ti ẹ̀kúnjó ni nǹkan ńlárímọ́kiri ni ńlárímọ́kiri ni àmọ́ tí ń tẹ́ èyí tó kú tó ní akànrí láti nowhere akànrí já sá lọ́gbẹ́ ni ẹ̀wọ̀n náà máa ń sọ̀tọ̀ fún bàbá o tó irú ilé yẹn ó lè ṣe sábàbí tí kékeré àsìkò tó kọ́ máa dà nítorí pé ibi tá a ti máa sọ̀rọ̀ sí ọ̀dà tẹ́sí kú ìkókò sí lórí wọ́n bẹ̀rẹ̀ sí ní ronú pé hàn láàrin wọn àtọ́ lọ́wọ́ ti dá báyìí tó wọ́n bọ́ lọ́wọ́ pàdé lọ́nà tó torí de eléyìí ló ti jẹ́ pé ọ̀rọ̀ tó dáa kí ni kẹ́ ẹ máa sọ lẹ́nu bẹ́ẹ̀ kí ẹ ti tó wá máa sọ̀rọ̀ pé àwọn Arsenal kódà bọ́ọ̀lù wọn gbá tó ní ẹ ah, wọn gbá dá o wọn gbá dá o Arsenal níbi tí èèyàn ti ń pọ̀ ká kú lọ́wọ́ ọ̀yẹ́ olùkóyè wa ọ̀rọ̀ tó dáa ni kó máa jáde lẹ́nu wa ó wá nínú hadith eléyìí tó imáàmù Muslim tí wọ́n gbé jáde anabi sallallahu alayhi wọn ni idha hadartumul marida awil mayyit faqulu khayra tẹ́ bá wà lọ́dọ̀ aláàrẹ̀ abẹ́ni tí ń pọ̀ ká kú lọ́wọ́ ọ̀rọ̀ rere ní kẹ́ ẹ máa sọ lẹ́nu o ọ̀rọ̀ rere ní kẹ́ ẹ máa sọ lẹ́nu o fa innal malaikata yu'minuna ala ma taqulun torí kọ́ àwọn mẹlẹ́kẹ́ ọlọ́run wọ́n máa ṣe àmín lórí gbogbo ń wí subhanallah ọ̀rọ̀ rere ní ká máa sọ lẹ́nu ìdí ni ìgbà àwọn mẹlẹ́kẹ́ ọlọ́run wọ́n máa ṣe àmín lórí gbogbo tí máa ń tẹnu wá jáde nínú tó tún yẹ ká ṣe fẹni tí ń kọkọ akú lọ́wọ́ òun náà ni atalqi yẹ bó ti wá nínú hadith èyí tí imaamu muslim rahimahullah gbé jáde anabi sallallahu alayhi wa sallam wọn ni laqinu mawtakum la ilaha illallah ẹnu àwọn ẹni tí ń kọkọ akú lọ́wọ́ nínú yín ní gbólóhùn la ilaha illallah ẹnu wọn ní gbólóhùn la ilaha illallah ìyá pẹ́ẹ́nu ó wà láàrin àwọn olùmọ̀ nípa ọ̀nà dáàmú àgbà láti nu àwọn òkú wa ní la ilaha illallah apá kan nínú wọn wọn sọ pé àsọ fún pé sọ pé la ilaha illallah gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ó ti tẹsẹ nígbà tẹnì kan kọ kakú lọ́wọ́ wọn ni wàlágbájá sọ pé la ilaha illallah ọwọ àwọn ànàbí sallallahu alaihi wasallam ó ní ti sọ la ilaha illallah tó lóore fún mi ni ànàbí ni bẹ́ẹ̀ ni ó lóore fún ọ apákan nínú àwọn olùmọ̀ wọn là ní dojú rẹ̀ kọpẹ sọ pé la ilaha illallah nítorí ìbẹ̀rù kọmọjẹ yìí pé ìgbà tó bá ti kọta sọ fún un pé kọsọ la ilaha illallah wọn náà ti láǹfààní àti gbọrọ àwọn àdánilẹ́kọ̀ọ́ ìrí pé ká nu òkú ní la ilaha illallah pé ni pé màá kú ní ìsẹni ló igbó ọdún ọdún kan ní èmi ò ní kú ní torí pé kúnukún èkúléwé òun gẹ́gẹ́ bí kúnukún tòbáyà torí ẹ̀ làwọn olùmọ̀ ti sọ yìí pé a máa sọ pé la ilaha illallah nígbà tá à ń bá ń bá sọ̀rọ̀ tábà ti ọ̀rọ̀ rere tá à ń sọ yẹn tábà ti sọ̀rọ̀ la ilaha illallah subhanallah walhamdulillah wala ilaha illallah ẹ̀ fà á kù wọn pàkí ọ̀sán náà máa ní la ilaha illallah wọn ni túbọ̀ wá sọ la ilaha illallah túbọ̀ tún lè sọ̀rọ̀ míì lẹ́yìn rẹ̀ á gbìyànjú láti tuntun la ilaha illallah yẹn wí èyí yòówù tí a bá sẹnu méjèèjì bóyá sọ fún pé sọ pé la ilaha illallah àbá wí la ilaha illallah lọ́dọ̀ rẹ̀ ètò sájà jù lọ́dọ̀ wa ni pé kó nù segin ni kò wí la ilaha illallah. àwọn kan sọ pé ibi tẹ bọ́rọ̀ dé yìí ló mú àwọn mà ikú ojú ọ̀nà táwọn ń tọ̀ bó tilẹ̀ jẹ́ pé nsọ̀kọ́ta kò sunna sunna náà lè máa dá torí pé ojú ọ̀nà táwọn ń tọ̀ èso ojú ọ̀nà tuntun náà rò dín ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ọmọlẹ́yìn ẹsìn lánàá bí sọlá sọlá sọ pé ẹtù bá sọlá yìí lọlọ tó yẹ kó ní òpin gbólóhùn tọ́sọ síwájú kó tó kú ọ̀la yé onítọ̀hún ó ti kí ni yọ wà lùjánà. àyè bá wa gbọ́ àdéhùn yẹn tó wá báyìí àdéhùn yẹn wá báyìí anábì sọlá sọlá wọn ni lákínú mawtakum la ilaha illallah títí débi rawahu al-imam Muslim. ẹnu àwọn òkú yín ní gbólóhùn la ilaha imam muslim ló gbà wá débi gbadá wo sahih ibnu hibban ibnu hibban wà pé òun àfikún bẹ́ẹ̀ nù tiẹ̀ ó ní lakinu mawtakum la ilaha illallah man kana akhira kalami la ilaha illallah inda al-mawt dakhala al-jannata yawman min ad-dahr wa in asabahu qabla dhalika ma asaba ẹnikẹ́ni tó jẹ́ pé gbólóhùn tó wí kẹ́yìn láyé. ìyẹn pé ẹnu òkun yín ní la ilaha illallah tí gbólóhùn tó wí láyé kó tó kú láyé bá jẹ la ilaha yóò wọ àlìjánà kan yóò padà wọ lọ́jọ́ kan kódà ohun yóò ọba àti di wọ yóò sá padà wọ kan. ṣé tààràtà lẹ́yìn fẹ́ ni àbí yóò padà lọ́jọ́ kan méjèèjì lọ́dà o. méjèèjì lọ́dà wọ́láhì nítorí pé yọ padà wà lẹ́jẹ̀nà lọ́jọ́ kan bàbá àti lọ́dún gbọ́ọ́rọ́ nu ná tó bá padà wà lẹ́jẹ̀nà òsorí rẹ àbí òsorí rẹ òsorí rẹ torí kò ní jẹ́ khalidan fiha ṣùgbọ́n wà lẹ́jẹ̀nà tààrà àtọ́padà wà lẹ́jẹ̀nà ewúlẹ́ ìdìbò fún wà lẹ́jẹ̀nà tààrà torí ẹ̀ ẹni tó bá ń fi pé àwọn ọmọlẹ́yìn àwọn kan àwọn ti bídíà ọmọlẹ́yìn àwọn náà ti mo rò pé yé ọkọ̀kọ́ di ọ̀daràn tó ìwọ ọ̀daràn tó láyé yẹn kó tó di kó sèké ni ọ sáré jẹ́ náà insha tó bá wù láti fi jọ pàápàá jùlọ nígbà tí bídà yẹn tí bá di ti o nílùú kan ìgbà tí kan pọ̀ lọ́wọ́ àwọn ẹni tí wọ́n wà nítòsí rẹ̀ wọ́n ní sọ pé la ilaha illallah sọ pé la ilaha illallah ó تهددني بالموت ah, tuhadidni bil mawt tuhadidni bil mawt هم في fi kú sẹ́rù bá mi ó ń fi kú sẹ́rù bá mi ó ń fi kú sẹ́rù bá mi kó ṣe kú ni. subhanallah nítorí pé lárúbáwá ni ti gbọ́ gbọ́ gbọ́ gbọ́ ìpè la bá wí káyìn mi ò fi ṣe sẹ́sìn kù ní ń gbìn ọ̀wọ́n á fi kú sẹ́rù bá mi ó fi ti jó yọ tó o bá jọ dàrú kò síbẹ̀ ń tọ́wọ́ alẹ́gbẹ̀ẹ́ ló ṣe gbìyànjú tó pé kó wí láyé láyé lọ́la tó lè rí wí. lóun ti gbá ní tí ìsọ̀daràn náà lè má rí wí o. àwọn ọmọ kan wọ́n gbé mọ́tò lórílẹ̀‐èdè kan wọ́n á fi mọ́tò yẹn fi wá ìwàkuwà. àsìkò tí wọ́n ń wá ìwàkuwà sí yẹn wọ́n ń gbọ́ music. tó ọlọ́run bá ní kí accident yọ ṣẹlẹ̀. So, gbàtọ́ ṣẹlẹ̀ gbogbo wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ̀kàkúlẹ̀ kan torí pé accident wọn ò lè wọn ò lè là ẹnìkan tó wá wà nítòsí wọn tó jẹ́ mùsùlùmí tó nímọ̀ nípa ẹ̀sìn fún wọn bẹ́ẹ̀ wọ́n sọ pé ìyọ́n máa mi ẹ̀tọ́ la ilaha illallah ẹ̀tọ́ la ilaha illallah ẹ̀tọ́ la ilaha illallah mísíkì tó wà ní ẹnu téèpù rẹ́díò sísè ń lù dìsí ni wọ́n wí i love you i love you i love you lọ́ba lọ́sàkùnrin àmà. torí ẹ èsì gbogbo ẹni tó bá gbé kínní ìgbọ́rọ̀ sétí níbi ń gbọ́ àkùránì o tọ́ba dàbí irọ́ tọ́ba ti di sẹ́nìkan gbé kínní sọ̀rọ̀ sí kó jẹ́ ń gbọ́ ntọ́ ń gbọ́ má sì fọ́ káńtẹ̀ kó tó fún mi pa torí kó lè ti pa sáwù ẹ̀rí pé ti ń gbọ́ ẹ̀yọ́ mọ̀ pé òtáàdì ni o àmọ́ ti ń gbọ́ ilẹ̀ ẹlọ́pọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tí bá parọ́ ẹ máa já mi o àwọn tí ń sẹ́ ìsẹ̀dáàdì ǹjẹ́ téèyàn bá wá ń ṣe nígbà téèyàn ń pọ̀ ká kú lọ́wọ́ yìí àwọn tá a wà ń bẹ̀ kí lọ́ọ́ yẹ ká tún máa ṣe sáré máa ké túrọ́tù Yásìn ìgbẹ́ ìrọ̀kọ̀rọ̀kù ala mawtakum súrata Yásìn bí ẹ máa ké súrata Yásìn sí àwọn òkú yín lára ni àbí sẹ́ni tí ń pọ̀ kú lọ́wọ́ lára ìtumọ̀ rẹ̀ ní ẹlẹ́kejì kì í ṣe ta lákòókò yẹn pé ẹ máa ké súrọ́tò yàtí sáwọn ẹni tí ń pọ̀ káàkú lọ́wọ́ lára nínú yín apá kan nínú àwọn olùmọ̀ àwọn ní hadith yìí báyìí hadith hasan fádìsì tó dáa ọ̀nà tó gbà wá dáa alẹ́ ti sẹ̀rí torí ẹ̀ wọ́n ní téèyàn bá ń pọ̀ káàkú lọ́wọ́. kò burúkú wọn kéyà sí lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin tẹ́ wà á mẹkẹ máa kéyà sí nínú wa oní imaamu ahmed rahimahullah torí rẹ̀ lásìkò tí ahmed ń pọ̀ kakú lọ́wọ́ ọ sọ fún ọmọ tí ń jẹ́ ó ní kó máa ké nítorí pé àdìsí òun wòye pé rí àwọn ìjọ pọ̀jù nínú àwọn olùmọ̀ wọn ni rárá àdìsí kùtì ẹ̀fẹsẹ̀ rìn lẹ́bí ti wù kéré mà kọ́sẹ́rì pé kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ torí ẹ̀ à ń kéye àsìn kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ eléyìí lè tọ́jọ́ gbadù eléyìí lè tọ́jọ́ gbadù à ń kéye àsìn lọ́dún ẹni tó ń pọ̀ káàkú lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ẹ rí i pé lónìí ẹni tó ń pọ̀ káàkú lọ́wọ́ àbí tó bá ti kú àwọn kan kóra wọn jọ kálukú wọn ni ẹ máa kí gbogbo tó bá rọ̀ yín lọ́rùn náà wọ́n ti ẹ̀lẹ́ pin mọ́wọ́ pé gbogbo àkùránì làwọn kà wọ́n ti ẹ̀lẹ́ pé yàásín làwọn kà ń bí gbogbo mùbínú àwọn máa kẹ́ àtẹkùrúsì ẹnìkan máa kẹ́ yàásín tó máa tó adé mùbínú kan wọ́n ní gbogbo ẹ̀ tẹ̀ wá bí ọ̀yá àtẹkùrúsì pé nákẹ́lì ńlá ni tí ẹ̀bì bá ti kú jẹ́ àbí tí ó gbé wà lẹ́nà wọ́lọ́ ẹ̀ ń tọ́ra ẹ̀ jẹ́ wọ́n á ní kálukú tó máa ti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí àdàdà alẹ̀ àdàdà alẹ̀ burúkú èèyàn tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ sí ní ládùúgbò ẹ̀ tó kú láyé ànábì wọn àmọ́ sí irú ẹ̀ ànábì kan tó kú wọn ò tún sí irú ẹ̀ ọ̀nà ọ̀ọ̀ pẹ́ẹ́fù awé ànábì àbáwọn sàábì sàábì mọ̀ làwọn eléyìí ẹ̀yin wá fọ́ mùsùlùmí ni mùsùlùmí tẹ ẹ jẹun ọgbà yìí pé kẹta dáadáa lẹ̀ ẹni tó kú tí gbogbo ẹ̀ wọn á dúkòó sí i. wọ́n máa nígbà ka gbogbo ètò wọn tún ká tó wọn máa kọrin ya hayu ya daimu ya hayu ya daimu ya hayu ya da ayu imu ẹni tó wá wà wájú ilé ayu daimu lò wípé ìwà o ti pa eléyìí ìyẹn ni kékeré kọ́ wá sí i àwọn ẹni tó wá wà mí wọn pé kò ti lè jọ́ dára táwọn afọ ò lè ra padà wàhálà ò lè ra ẹnìkan <laughs> kan padà àwọn kò lè rárá wọn padà amúbọ̀sibọ̀sí kọ́ rẹ̀ nìkan padà sẹ́yìn kó gbé lẹ́yìn náà sulamul wusul ilal fulus sọye sulamul wusuli ilal fulusi kọlùkọ́ àmọ̀túmọ̀ rẹ̀ àgàtọ̀ ni láti débi tó wó wà gbogbo ẹ̀yẹ sẹ́bi sẹ́bi lílá ẹ̀ torí káwọn sálá wọn fẹ́ràn òfin ẹ má fún wọn lówó gbogbo bídíà tí wọ́n ń sáwọn lẹ́la tó ń torí di ilé kí wọ́n á ní. wọ́n yìí dàrú ìfọ̀ sábàbù bọ́tọ̀lẹ̀ láàjẹ̀ kí ni yàrá lẹ́ nígbà láti mọ̀ kó lẹ́ fi wá ọ̀n bí di àbúrò. ààrẹ nìkan bá wí ẹ̀jẹ̀ gbà wọn láì kó ọmọ tún rárá lórí òfin. ẹ̀yin kan láláì méjì kan. bákan náà nínú nǹkan táwọn yẹn tún máa ń ṣe nílé ìtòtú takò súnà tó gbàdé tó mú akọ̀fẹ̀sẹ̀ rìn lẹ̀ oníkéngbà tí yẹn ń pọ̀ kakú lọ́wọ́ yẹn ká dojú rẹ̀ pàlùkẹ́bìlà hadith tó mú akọ fẹsẹ̀ rin lẹ̀ Sa'id ibn al-Musayyib oníkìlá fẹ́ tuntun rẹ̀ kàlùkì bílà sí alaysa mur'an musliman ṣebí mùsùlùmí náà ní tẹ́lẹ̀ kí ni tuma káṣí fún afọ́jú rẹ̀ sálùkì bílà ni. tẹ́lẹ̀ tí ma ti gbani tí ń kọ̀ọ̀ká kú lọ́wọ́ àbùkátà láti tuntun rẹ̀ kàlùkì bílà láti kò tí ń kọ̀ọ̀ká kú lọ́wọ́ yẹ. nínú àwọn nǹkan tó sì tọ́ nínú ẹ̀sìn Islam oníkókó ayé pé kèfèrí inú ń kú lọ́wọ́

kòtòrò kọlọ gẹba nabi wa sallallahu alayhi wa sallam bí wọn ti ṣe ṣe nínú hadith eléyìí tó wá nínú sahih al-bukhari wọn ni wọn ọmọkùnrin kan wà ọjọ yahudi ó jẹ ọmọ ọdọ fanabi sallallahu alayhi wa sallam bí wọn sáré anabi sallallahu alayhi wa sallam lọ bẹ̀wò anabi wa rí i pé àárẹ̀ kú ni anabi wa ní kó sọlá ilaha illallah ọmọ yìí wá wojú bàbá rẹ̀ nígbà tó wojú bàbá rẹ̀ bàbá rẹ̀ náà jẹ yahudi bàbá sọ fún pé afẹ abel qasim sí bàbá qasim lẹ́nu anabi sallallahu alayhi wa sallam lọmọ bá ní ilaha illallah anabi sallallahu alayhi wa sallam bá ní alhamdulillahi alladhi anqadahu minan nar mo dúpẹ́ bọ́lọ̀ ń tọ́ là níbi àtiwọ́n náà tẹlẹ ìtumọ̀ sí kìtọ́ máa ní kẹfẹ́rí olóò máa ń pọ̀ kakú lọ́wọ́ kò sí tó burú nínú kábẹ́ wò lásìkò tí ń pọ̀ kakú lọ́wọ́ yìí kọ́yọ́ lọ́wọ́ bá ó lè fi wá ṣàánú rẹ̀ kọ́ tara bẹ́ẹ̀ kọ́ là níbi àtiwọ́ àmọ́ kìí ṣe fún alọ́ bẹ̀ àmọ́ alọ́ sọ̀rọ̀ kẹ́tí ò ní tuma ntí kẹfẹ́ lọ sọ́mbẹ́ náà ni pé bàbá yìí gba Islam kó tó di pé kú mọ́ ọ ìyá yìí gba islam kó tó di pé fún wọn lọ. nígbà tí ẹni tí wọ́n ń kọ̀ọ̀ká kú lọ́wọ́ tó bá ti kú ó kú kí láwa dé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn iná ló ti pé tí òkú bá ti kú báyìí ẹni tí ẹni tí wọ́n ń sọ̀rọ̀ lọ́ba kú ọlọ́sìn ní kẹ́yìn ọbẹ̀ ńbẹ̀ nígbà tó kú ọ̀pọ̀lọpọ̀ sàpò lè kí ló dé tẹ́ ẹ fi sáà ah, inú ilé òní dé gbé báyìí kọ́mọ́ bá di àkúfà etí òkú bá ń bẹ́ ń lè kà alàyè tí bá ń bẹ́ ń bẹ́ àbí kó kéè sára ṣé òkú ó mú ọ lọ àbí báwo kò síbi tí ó mú ọ lọ ìwọ kó tó kí wọn àní tó kú bá ti kú dà ìkú nínú nǹkan ṣe onáni ká pa ijú rẹ̀ lé ká kojú rẹ̀ lé nítorí pé ó wá nínú àdéhùn sallallahu alaihi wasallam pé inna ar-ruha idha kharaja min tẹ̀bíàtà البصر tẹ̀bíàtà albọ́sọ̀ díẹ̀ mi bá tilẹ̀ jáde kúrò lára tẹ̀ jáde ojú ọ̀tẹ̀lẹ̀ ni gbogbo òkúta ẹ bá rí tó kú báyìí ẹ rí tó ju rẹ ọmọ wò kéne yẹn ni pé ńgbà tẹ̀mí ń jáde lára ojú ń tẹ̀lé pé bò lọ́ ń lọ ó ti lọ àlọ́ padà nù torí ẹ̀ tẹ́ bá ti wá wọbẹ̀ ẹ pa ojú rẹ̀ lé ẹyin jú yẹn ẹ pàdé ó nínú hadithi ummi salama radiyallahu anha ó lẹ́nu àbí wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n wọlé síbi tí adé abu salama sí lẹ́yìn tí abu salama sẹ́láì sí anabi wa rí tí ojú rẹ̀ ti ń wókè anabi sallallahu alayhi wa sallam wọ́n pa ẹyin dùn yẹn wọ́n parí wọ́n wá ní inna ruuxa idha qubida tabi'ahu al-basar dájúdájú tọ́lọ́mọba bá ti lè gbá ẹ̀mí ojú máa tẹ̀lé tọ́lọ́mọ bá bá ti lè gbẹ̀mí kúrò láàrin èèyàn títẹ̀lé lójú máa tẹ̀lé àwọn ẹni tó wá wà nulẹ̀ Ummu Salama ní sọ fún wa yẹn o àwọn tó wà nulẹ̀ ara wọn ọba gbọgbẹ́ nígbà tí wọ́n gbọ́rọ̀ yìí lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam Abu Salama ti kú lóòótọ́ nù pé ńgbà tẹ́mi bá jáde kúrò lára ojú máa tẹ̀lé àwọn rò pé ńgbà tánàbí wọlé òun àdúrà kan wà tánàbí òsè tí ó dìde gbogbo èèyàn ní gbogbo bàbá kan náà wọ́n rí ní ìsìtọ́ bá ní ọ̀kanùjọ́ máa kú wọn aránṣẹ́ pé ìmáàmù tó gbogbo wọn máa gbé títí ìmáàmù òdena títí ìmáàmù òdena tó bóyá dùn àkàn bẹ tó ṣe pé àìsí ìdẹnulé làìdílé rẹ tí bàbá ìmáàmù náà bá wọlé bá sì Allahu akbar inna lillahi wa inna ilayhi raji'un kí lè wí bàbá inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ Ọlọ́run láti wá Ọlọ́run ló ní wá dájúdájú ọ̀dọ̀ rẹ̀ láti padà kí ni ẹgbàá olóòtú kú nìyẹn. Ah, ẹni pé wọn bá ti sunkún tẹ́lẹ̀ ẹ̀kún àwọn àgbà ẹni tí ò ti gbà báyìí. mọ́tà ní sọlá ìṣúná ti sọ̀rọ̀ yẹn ara àwọn ẹni tó wà nínú ilé láwọn fámìlì rẹ̀ ọgbọgbẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹnu sọ ìdí ọ̀dà anábì sọlá ìṣúná ni ládàdùrú alẹ́ àǹfọ̀sẹ̀kọ́m ẹ má ti pè fúnra yín o ìlà bìkọ́yì nítorí màá wí jáde lẹ́nu ẹjọ́ jọ̀rọ̀ tó dáa. فإن الملائكة يؤمنون على ما تقولون toríko àwọn mẹlẹka ń ṣe ámì lórí gbogbo ń dẹ́n wí o gbogbo ń dẹ́n bá máa sọ ẹjọ́ ọjọ́ ọ̀rọ̀ sọ dáa ẹnìkan wá ní ẹnìkan àwọn ọmọ màá ṣàdúrà kó wàlá ẹ̀wọ̀ sọ bẹ́ẹ̀ abẹ́ rí nà ẹ̀ dáhùn tọ́ wọn ni àníkọ́ ọmọ ṣàdúrà àwọn sọ bẹ́ẹ̀ àmàdù àfi dáa là ikú ọlọ́run tẹ̀ ní ìgbà tẹ́lẹ̀ náà ẹ̀ ti gbọ́dọ̀ ṣe fún ẹ máa wá wo súnà ní kí ló tẹ̀sẹ̀ ṣẹlẹ̀ ní ìsìn òkú tẹ̀sẹ̀ kú ni kí láti apá ẹyin dúró rẹ̀ dé á tún wá ṣàdúrà fún bẹ́ẹ̀ ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ àdúrà alákọ̀ọ́kọ́ nù anabi wa ṣàdúrà fún abu salama báyìí pé allahumma ghfirli abi warfa' darajatahu fil mahdiyyin wakhlufhu fi واغفر لنا وله يا رب العالمين وافتح له في قبره ونور له فيه رواه مسلم àdúà yìí la Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n ṣe fún Abu Salam àdúà yìí náà lèmi àti wọn náà sì ní láti ṣe fún gbogbo ẹni tó bá kú nígbà tá à ń pa ẹyin ju rẹ̀ dé ó sì dájú pa ti ha àbá ha àfi ká ha kọlùkọyẹ wa a rí nínú Hisnul Muslim àdúrà tá a ti fún nígbà tá a máa ń pa ẹyin jù rẹ̀ dé àdúrà tá a ti fún nígbà tí a bá ń pa ẹyin jù rẹ̀ dé lẹ́yìn tí a bá pa ẹyin jù rẹ̀ dé tá a ṣàdúrà yìí fún tán a wà dasọ bò a dasọ bò lára gbogbo ara rẹ̀ a dàbò lára nítorí àdìsí Aisha radiyallahu anha etí Bukhari àti Muslim gbà wá ó ní gbàtà nàbí sallallahu alaihi wa sallam kú wọn da sọ̀bù lára gbàtà nàbí sallallahu alaihi wa sallam kú wọn da sọ̀bù lára eléyìí jẹ́ ti gbogbo ẹni tó bá kú kò bá àjọkùnrin kò bá àjọbìnrin lópin ìgbà tí ó bá jẹ́ pé ó wà ní kò pé ń ṣe hajj tàbí umra ó wà nínú ihram nítorí ẹni tó wà nínú ihram gẹ́gẹ́ bó ti wá nínú hadithi ibn Abbas radiyallahu anhuma anabi sallallahu alayhi wa sallam wọn ni wàlá àtúwọ́pù wajhahu wa ra'sahu ẹ ò gbọ́dọ̀ bójú ẹni tí ó kú lásìkò tí ń bẹ nínú fífó wà ń kó ihram ẹ gbọ́dọ̀ bójú rẹ̀ gbọ́dọ̀ borí rẹ̀ wa kaffinuhu fi thawbayhi wàlá tukhammiru wajhahu wa ra'sahu aṣọ rẹ̀ méjèèjì tí ń bẹ lára rẹ̀ náà ní kẹ́ sí aṣọ ọ̀gbẹ̀yìn fún un. ẹ wá gbọ́dọ̀ dá aṣọ bójú rẹ ẹ gbọ́dọ̀ dá aṣọ orí rẹ̀ yẹn nígbà tí ń bẹ nínú ìhìrámù yẹn lọ́kùnrin bó ṣe kúnyùn iná látẹ aṣọ rẹ̀ tó wà lára rẹ̀ ni yọ wà lára rẹ̀ àti ní ìdáàbò lójú àní ìdáàbò ní orí tókùbá ti wá kú báyìí á gbìyànjú láti yìí pé àmọ́ wa gbìyànjú bá ti lọ ẹ̀ǹbáàmù rẹ̀ láti máa lọ náwó tí ò sí láti pé kí wọ́n bá wa gbé pamọ́ tọrọ máa ń bẹ London ọmọ ń bẹ lamẹ́ríkà ọmọ rẹ̀ kan bẹ Kuwait ó dìgbà tí wọ́n bá dé pé kí ni wọ́n ní tí wọ́n ṣe fún gàdọ́ bá dé kí ni wọ́n ní tí wọ́n ṣe fún torí délé àgbọ̀dọ̀ lókù lára nígbà tó bá ti kúta ìkún yẹn ká tètè wá ọ̀nà táàbì tètè lọ bò láti rí nítorí hadith bí أبو هريرة رضي الله عنه قال alayhi wa sallam tí wọ́n sọ pé asri'u bil janaza ẹ tètè ẹ tètè gbé òkú جو tètè gbé òkú lọ síbi ìgbẹ̀yìn ẹ yára gbé òkú lọ síbi ìgbẹ̀yìn tọ́jú pé ẹ gbèsè. bákan náà ẹni tó bá kú nílùú kan ìlú tó kú sí náà lọ yẹ ká sèse àbùkátà ká máa gbé láti ibìkan lọ síbìkan ẹ̀rí nígbà tí wọ́n jagun Uhud àwọn sàábé tí wọ́n pa sójú ogun yìí báyìí àwọn sàábé yòókù ń gbìyànjú láti kó òkú wọn lọ sí bàkéyà tó ti orí tẹ mẹdínà káwọn lọ sí wọn bẹ tó ti gbé kan náà ni o anábì sọlá àṣìlá níbi tí wọ́n pa wọn sí náà ni wọ́n sún wọn sí ibi tí wọ́n pa wọn sí náà ni wọ́n sún wọn sí wọn gbọ́dọ̀ gbé wọn lọ sí bàkéyà báwo wá ni ẹni tó kú sí káfáńtà tó ń gbé bọ́ wàá tó gbó mọ́tò ẹni tó kú sábàkálẹ̀kẹ́ tá ń gbé lọ sẹ́kù pé kíni síbẹ̀ ni màlẹ́kà rahma màlẹ́kà rahma ibẹ̀ ni ó ti bá pàdé ni òsì màlẹ́kà rahma labakalẹ́kì òsì màlẹ́kà rahma ní káfáńjà torí de ẹlẹ́bi tí kálukú bá kú sí nǹkan oṣù tí àwọn kan ó ti dàgbà burúkú fún wa gbogbo ibi tí wọn bá kú sí wọn ni wọn dáhùn padà lù àwọn ni ìlú wọn wọn gbé lọ torí kí wọn lè bá lọ sí ságbólé wọn ibi torí tí wọn bá sí sí ìlú tí èsè ìlú wọn bí ìgbà tó sọnù àwọn ọmọ sọnù ibi tí wọn bá tí wọn gbókù bọ̀ nù mọ́tò mọ́tò bá tó lásìdẹ́ẹ̀tì gbogbo ẹtí tó wà nù mọ́tò tó kù òkú di mẹ́lò ó di púpọ̀ kálukú bá sinmi torí di ẹlẹ́yìn tí mùsùlùmí bá kú sí ẹ̀sìn bẹ́ẹ̀ tọ́ bákan náà nínú nǹkan tó tọ́ lẹ́yìn ìgbà tó kú bá ti kú òun náà ní pé kò burú kéèyàn wá síbi tó kú yẹn wà kéèyàn ká sọ kúrò lójú rẹ̀ kẹ́ ká sọ kúrò lójú rẹ̀ kẹ́ wá fẹnu kú kẹ́ fẹnu kú lẹ́ẹ̀kẹ́ kò sí tó burú mẹ́ẹ̀ òsìsì tó burú wípé kẹ́yìn tí ọkàn yín gbàgbàgbà kọjá wípé ẹkún ó ń ti ojú yín jáde omi ẹkún ń tojú yín jáde ẹ̀ ń sunkún rẹ̀ títí jọ́ mẹ́ta òsì tó burú mbẹ́ àmì ń sunkún rẹ̀ lásùnú yéé ti àsùn wú yéé ti àsùn pariwo títí jọ́ mẹ́ta nítorí àwọn àdéhùn eléyìí tó tọ́ka sí eléyìí báyìí jaabir bin abdillah radiyallahu anhuma ó ní nígbà tí wọ́n pa bàbá mi lójú ogun mo wá síbi tí wọ́n tẹ òkú rẹ̀ sí mo sì ṣe aṣọ kúrò lójú bàbá mi mo ń sunkún àwọn èèyàn sì sọ fún mi pé kí ni ń pa mí lẹ́kún anabi sallallahu alaihi wasallam kò sọ fún mi pé kí n má sunkún ma ìwà kíyèsí o ó ń sunkún kò túmọ̀ sí pé ń wú o ihu ọ̀tọ̀ sísunkún ọ̀tọ̀ nǹkan bọ̀ ọlọ́kàjẹ́ ọ̀dà àlè òsòrí kọ́ pẹ̀lú ẹ̀dùn omi jẹ́ ń jáde lójú rẹ kí lápò ń ṣe ó ń sunkún ẹnìkan wá sí pé orí òun o òun gbé o tòun ti bú o gbogbo láyé tó sẹ́kù sí máa o igi lẹ́yìn ọgbà wó o lọ́gbà bá dàrú gbogbo orí eléyìí kò ní ìtumọ̀ kò sí ẹ̀ka máa gbọ́ lẹ́nu sùn kò ní ìtumọ̀ kò sí ẹ̀ka gbọ́ lẹ́nu sùn tọ́. So, alimami bukhari àti muslim ló gbé e jáde bẹ́ẹ̀ abubakar ní sadiq radiyallahu anhu nígbà tí anabi sallallahu alaihi wasallam sẹláìsì tí umar tó fàáyé dayọ tó lẹni kẹni tó bá sọ pé anabi sallallahu alaihi wasallam sẹláìsì wọn bẹ orí ẹ gbogbo bí umar ṣe sọ̀rọ̀ ní mọsálásí tí abubakar dé kódà kò tiẹ̀ wọ umar sẹka aisha ní ti lọ wọlé lọ wá síbi tí wọn ti anabi sallallahu alaihi wasallam ó sì wá ó fi aṣọ kúrò lójú anabi sallallahu alaihi wasallam ó sì fẹnu kú anabi sallallahu alaihi wasallam ọbẹ̀ nù kúlẹ̀ ó sọ pé bí abi anta wa ummi ya nabiyallah la yajma'u Allahu 'alayka mawtatayn wípé ẹni tá a fi bàbá àti ìyá tá a fi tèrà padà fún ìnira nàbì sallallahu alaihi wasallam dájúdájú ọlọ́run kò ní fi kú méjì pa ọ́ ikú kan tó kù náà ló ti kù. tó eléyìí ọ̀fẹ́nu kú ànábì sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kì. bákan náà ànábì sallallahu alaihi wasallam wọ́n wọlé síbi tí wọ́n tẹ Uthman ibn Maz'un sí nígbà tó sàláìsì ìgbà tí anabi wọ bẹ̀ anabi sí aṣọ kúrò lójú rẹ̀ anabi wọ́n lọ síbi ẹ̀kẹ́ rẹ̀ wọ́n fẹnu kù lẹẹkẹ anabi sì sunkún Aisha ni títí tí mo fi rí tí omi ẹkún sàn lójú anabi sallallahu alayhi wa sallam lẹẹkẹ rẹ̀ alimami Tirmidhi ló gba àdéhùn wa wọ́n sì ní hadith sahih bákan náà ní ìgbà tí Ja'far ibn Abi Talib radiyallahu anhu tó gbé òkú rẹ̀ dé látọjú ogun Ànábì sallallahu alayhi wa sallam wọ́n fi àwọn aráalé rẹ̀ lẹ̀ fún ọjọ́ mẹ́ta wọ́n fi àwọn aráalé rẹ̀ lẹ̀ fún ọjọ́ mẹ́ta Ànábì ó wá bá wọn nígbà tí ọjọ́ mẹ́ta pé Ànábì sallallahu alayhi wa sallam wá bá wọn Ànábì wá ní la tabku ala akhi ba'da láti òní lọ ìdúgbọdọ sọkún rẹ mà lórí ẹ làwọn olùmọ̀ sọ pé àwọn fámìlì òkú yìí tí omi jẹ ń dà lójú wọn kí wọn gbọ omi jẹ láàyè kọjáde kọmọ ìjọ mẹ́ta lẹ́yìn ìjọ mẹ́ta kò sáyè àti sọkún ma eléyìí jẹ àwọn ìgbà wa tọtọ kàtíkọ alẹ sí ojú òkú káfẹnu kò lẹẹkẹ láti sunkún lẹkùn tí ò ní wúwo nínú fún odidi ọjọ́ mẹ́ta tọ. So, kí ni tó wá jẹ́ ọ̀ràn yẹn lórí àwọn mọ̀lẹ́bí òkú ìtọ́jú ọ̀ràn yẹn lórí wọn ni kí wọ́n ṣe sùúrù kí wọ́n sì fọwọ́ wọnú kí wọ́n jẹ́ni tó yọnu sí ntọ́lọ́ wọn bá ṣe nítorí pé tí ẹ̀ bá yọnu sí ntọ́lọ́ wọn bá ṣe kí lẹ́ fẹ́ fọlọ́ ṣe tẹ́ ẹ̀ bá ṣe sùúrù kọ́ọ̀tù lẹ́ fẹ́ gbọ́ lọ̀lọ̀ àwọn lọ́ọ̀yà wò ní olùjọ́ torí ẹ̀ àtàwa àtẹni gbogbo wa náà pátá iná làpàdà dára àlẹ́jọ́ kan tí wọn ló dé ẹ màgbà títí yín náà ń bọ̀ torí délé ẹsẹ sùúrù ẹgbàfà fọlọ ẹsẹ sùúrù ẹgbàfà fọlọ wàlẹ nàbẹlẹ wọn nà kùnbi sẹyìn mìnà lọwọ wọlé jùwọ wọn nà kùsì mìnà amúhàlì wọlé ànfùsì wọlé dàmáràn wọn bẹ ṣẹlẹ sọbìrì alẹdínà ìdá ọsọbẹsọ mùsùlùmẹsùn kọlu iná lilahi wa iná ilẹ ìrọjọ. àkọ́kọ́ ni sùúrù agbọ́dọ̀ ṣe sùúrù arábìnrin kan anabi sọlọ lọ àdìsẹ lọ ń sunkún pọ́mọ́ ń kú anabi sọlá àtàlà ní sẹ́sì wúlò rọ ìlà arábìnrin yìí láì bójú wẹ̀yìn wò dání fún ní sùúrù ó ní tọ́ba pé irun tó ṣe mí bá ti ọ́ ni ọba ti sọ pé kí n ṣe sùúrù ọmọ ọwọ́ á ní ṣe sùúrù kí lọ́wọ́ àti. gbàtọ́ sọ bó ṣe sọ ẹnìkan wá ta lólobó pé àtọ́ mẹ́ni tó sọ̀rọ̀ sí anabi sallallahu lọ́mọ ń sọ̀rọ̀ sí òun lọ́ba fura mọ̀ pé àti tandi ló ṣe òun tandi tandi ju akun báyìí ọmọ kú ọ̀sán lẹ́gbẹ̀ẹ́ pé mo mo sanabi wa muhammed sallallahu alayhi wa sallam bárabirin bó ti tẹ lọ sílé anabi sallallahu alayhi wa sallam ó nígbà tí mo débẹ̀ tí n bá fáwọn ẹ̀sọ́ mbẹ́mbẹ́ mo wọlé lọ bá anabi sallallahu alayhi wa sallam ọwọ́ adúwẹ̀ ara rẹ̀ pé báyìí báyìí lò anabi wa sọ fún pé innama sabru inda sadamatil ula àsìkò táàrẹ́lú àjálù tọ́jálù yàn lójijì sùúrù tá a bá ti àmúmọ́ra tá ti ń ni wọ́n ń pè ní ni wọ́n ń pè kí wá sí pé o ti fara jẹ o ti fara ya ọwọ akọsẹ kan ọwọ ẹ eh, mo ti gba kámú báyìí wọn á ṣe sùúrù ọjẹ mi má gba kámú tó á ṣe sùúrù á ṣàfaradà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ó sì pé ńgbà tí bàbá rẹ̀ kú ó sì tẹ̀ra rẹ̀ léṣe ó sì tẹ̀ra rẹ̀ léṣe wọn sọ pé ṣe sùúrù òbí tó ti fẹ́ wọn onítọ̀ ń dà sọ̀hún ọ̀hún wọn forí gbọ́ kiri lò náà bá kú pé kó òun ṣe sùúrù báwo dáàdì tó ń sanwó sùkúù mi dáàdì tó ẹnìkan ni ọlọ́run ló ń sanwó sùkúù rẹ̀ rubbish polish nonsense tó lórí lọ. because tó bá lórí lọ wàá rí pé ìgbésí ayé òpin gbà tí bàbá rẹ̀ kú abópin ìgbésí ayé ọ̀tán